إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته àdúgbẹ́ fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá tí ó tún kádàrà ìkójọ papọ̀ wa ní alẹ́ tóní lẹ́yìn tí a àti túká níbi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ilé tó ẹ́sí pé èmi ò ní àǹfààní láti wà níbí láàrin bí àwọn ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ọlọ́wọ́n ọba náà ó tún wá ṣàánú wa ọlọ́wọ́n ọba tún kádàrá ìkójọ papọ̀ wa lálẹ́ tóní lẹ́yìn ìyapa ti ara eléyìí tí ó ti ṣẹlẹ̀ ọlọ́mọba tí ó ṣe orí fún wa ọlọ́mọba náà ni a dúpẹ́ fún sísẹ́kù wa tó wà ní in tó fi já sọpẹ́ òun náà ni pé ọlọ́mọba ṣẹ́wà kù lórí Islam ọlọ́mọba ṣẹ́wà kù lórí sunna ilé ìbáyìí ni sísẹ́kù wa lórí òkè yẹ̀pẹ̀ òun ló fi wúlò òun ló sì fi ṣàǹfààní a ju àìmọ́sẹ́kù wa lọ torí pé tí ìbá ṣe pa bá wà lórí súnnà ni tí ìbá ṣe pa bá ṣì wà lórí islam ni àjẹ́sí pé sísẹ́kù ta sẹ́kù lórí ilẹ̀ sísẹ́kù tí ò wúlò ni sísẹ́kù tó jẹ́ sí pé aburú òun náà ni ó jẹ́ fún wa àti fún àwọn ẹ̀dá yòókù náà ni so a dúpẹ́ tí ọlọ́mọba tí ó ṣe wá báyìí alékún ìmá bẹ lórí súnà anábi sallallahu alaihi wasallam abẹ́lọ́bà kí ọlọ́bà kí ọmọ jogún ẹ̀ fún wa a jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi Ọlọ́hun bá nìkan a sì jẹ́rìí pé anábi sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́hun bá ní òjíṣẹ́ Ọlọ́hun bá ní àlékún ìkẹ́ Ọlọ́hun bá ní orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́n ba, kó mọ́ bá nabi sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ nabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrin ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ọ̀rọ̀ tí a ń gbéyẹ̀wò òun náà ni láàrin àgbọ́yé àwọn onísúnnà àti àwọn al-khawarij ó nìkan tí àdìjọ ń gbé yẹ̀wò pẹ̀lú àwọn ẹ̀rí ilé tó yẹ sí pé ó fẹsẹ̀ múlẹ̀ látinú tírà Ọlọ́run Ọba tí sí al-Qur'anul Karim bákanáà àtinú súnnà annabi sallallahu alaihi wasallam as thabita eré tí ó lálàáfíà tó sì fẹsẹ̀ rẹlẹ̀ bákanáà àti ní ìbámu sí àgbóyé àwọn sọ̀hábà ridwanullahi alayhim bákanáà àti ní ìbámu sí àgbóyé àwọn àgbàfà súnnà tó yẹ́ sí pé wọ́n rìn lórí ìlànà annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà kí ni àgbọ́yé bídá ní ìbámu sí bí a ṣe tó yìí òun náà nìkan tí a ń gbéyàwó láàrin ara wa àti pé kí ni àgbọ́yé bídá lọ́dọ̀ àwọn al àwọn at-takfiriyun àwọn àfá Muhammad bin Ali Jabata ẹnìkan tí ẹ kọ lẹ́tà kan sí mi lórí whatsapp ẹni ẹni kí n dákò torí ọlọ́wọ́n bá kí n yọ àfá kó nínú ọkọ̀ àfá tí mo mọ́ sọ yìí kí n yọ àfá kó ní ọkọ̀ Muhammad bin Ali Jabata ó nítorí pé kìí sí àfá rárá wallahi ẹni ẹ kọ́ sí mi so èmi náà sì ti fẹ́ yọ àwọn ó sì tún jábọ́ lẹ́nu mi lálẹ́ yìí àfá tẹ́mi sì ń pè tẹ́lẹ̀ náà kìí ṣe pé àfá tẹ̀sìn àfá táàkà ma ń pèrà wa láwùjọ lásán ni ní ìgbà lérò pé àfẹ́ẹ̀sìn nítorí kò dá kankan mà kò mọ̀ kankan nínú alámàrí ẹ̀sìn yìí tó sí bá ń tó bá sì jábọ́ lẹ́rin ní jẹba ní mápin ní àfá nítorí wípé ó júyàn lọ́lọ́jú erí tí ò ní mọ̀kàn so àmá bá ẹ fẹ́ kí n yọ kú nítorí pé àwọn tí bá ń gbọ́ àwọn onímọ̀ yí pé àfá àti tọ́jú orí lásán ni mú ń pè àwọn òrò tí bọ́ yá èyàn gbà pé àfá ẹ̀sẹ̀ kan ni so inṣáàlá máa sì yọ máa yọ pẹ̀lú gọ́lọ̀ Muhammad bin Ali Jabatai àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ àgbọ́yìn dídá àlọ́dọ̀ tí wọ́n fi yapa sí ahlùsúnnà pẹ̀lú jama'a ó ní kátà ń gbé yẹ̀wò alhamdulillah a ìkan nínú àwọn ọmọ ìyá Abu Yasir kí ọlọ́run bá lè kẹlá kí ó bá wà pẹ̀lú wọn kí ọlọ́run bá kọ́ bá wà sanwọ́n lẹ́sàn rí wọ́n ti gbìyànjú gan wọ́n ti pé wọ́n ti kó orísìí sí àwọn ẹ̀rí wá lọ́lọ́kan ọjọ́ kan níbàmú sí bá ṣe ń tó bọ̀ so alhamdulillah ọlọ́run kádà pé mo ti gbọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ṣe ọ̀sẹ̀ méjì tí wọ́n ṣe tí ń jẹ́ ọjọ́ mẹ́rin mo ti gbọ́ gbogbo ẹ̀ látòkè délẹ̀ so tó rẹ́ sí pé wallahi ìgbà tí mo ń gbọ́ inú mi dẹ̀ ń dùn pé ah báwo ni ò bá ṣe dáa tó ó jẹ́ sí pé àwọn tí ń tẹ̀lé Muhammad bin Ali Jabata yìí báwo ni ó bá ṣe dá tó káwọn náà ma gbọ́ àwọn nǹkan wọ̀nyí kódà imam Abu Hudhaifa níbi eléyìí tó gbẹ̀yìn lára nǹkan tí wọ́n sọ nìyẹn pé inú nǹkan tí kà mọ́ ń dúnyà fún àwọn ọmọ wọ̀nyí tí ń tẹ̀lé Muhammad bin Ali Jabata yìí pé wọn kí ń gbọ́ ẹlòmí ọkùnrin ti só kó wọn lẹ́rú ó ti só mú wọn ó ti kí wọ́n bá bẹ́ dépò wípé ó ti jẹ́ kó yíwọ́n pé wọn àgbọ́rọ̀ ma gbọ́ tẹ̀lú mímá tóun nìkan ní ká ma gbọ́ ẹ̀dàkùn irú ìmúnisẹ̀wó nìyẹn báwo ni ibẹ́ mọ́nà báyìí tí ó kátán sọ pé báwo ni ibẹ́ mọ́nà nígbà bá jẹ́ sí pé kẹnìkan iná ń gbọ́ onítòun nìkan ní kí a ma gbọ́ tẹ̀lú irú ìjẹ́lẹ́gbẹ̀wò ló tó báyìí tó ẹbá nìsìn tí a mọ̀ wípé tán bá ti ẹgbọ́tẹ̀lù míì tán bá gbéyàwó tán bá gbéyàwó ó súnmọ́ kan fẹ́ mọ́nà àmọ́ gbogbo ọ̀nà tó fi lè mọ̀nà pátá ló ti dí fún wọn àwọn ọmọ ni ó mọ̀ wá fìrí káàkiri wọ́n mọ̀ wá sórí kòkó wọ́n mọ̀ lágídí

tí è ṣe ọkùnrin jàbátáì kò síbẹ̀ ò ṣe ní ronú sáwọn nǹkan wọ̀nyẹ torí pé àwọn ẹ̀rí yẹn ti clear jù ṣébà ní sí so ilé báyìí àmá nǹkan tí ó ń jẹ́ nǹkan tó ń bá nínú jẹ́ jù ní pé àwọn ọmọ wọ̀nyí gbogbo ọ̀nà tábílé mana òun náà ni ọ̀gá wọn yìí náà ló ti dí mọ́ wọn wọn ní gbọ́tẹ̀ ní kankan

ó parí òun nìkan tẹbátì rí bí tẹ́tí máa ń tajà wọn àwọn bí wọ́n ń tajà jàbátá nìkan ló máa play àti àtúnfi ọmọ ti Ìbàdàn tó ń jẹ́ junior wa yẹn ọmọ Rọ̀ṣídì Ìbàdàn yẹn òun nìkan ló máa play àwọn méjèèjì so lẹ́yìn rẹ̀ wọ́n ní mi tán play mọ́ àyàfi tẹ́bátì wọ́n pè lálásẹ́ gbogbo àwọn eléyìí junior junior junior junior lẹ́yìn ti wà ní wallahi junior torí pé rọ̀ṣídì ìdájẹ̀ tó lóhun tó jẹ́ junior sáwà yìí òun tó alásẹ́ yìí wallahi rọ̀ṣídì sí ní bí sánmà jìnà sí rẹ̀ ló jìnà sáwà e, yóò gbọ́rọ̀ bí àwa gẹ́lá ẹnjìníà rẹ̀ àwa làwa ní architect tó design ẹ̀ so kí lọ fẹ́ ma sọ kí lọ fẹ́ ma sọ ṣùgbọ́n lọ bá kó sànà wa ṣùgbọ́n yí bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn tí ó nítorí àlèbíjá sí pé àwa tí a bá fẹ́ ma súnnà nínú tírà tí mo mú lọ́wọ́ yìí irshadu sari fi shahi sunna lil barbahari sharhu sunna al-imam al-barbahari wọ́n kọ abayi fadilatu sheikh al-allama ahmad bin yahya al-najmi àwọn ni wọ́n kọ sharhu ẹ̀ wọ́n ṣàlàyé wọ́n fọ́ sí wẹ́wẹ́ so kọ sharhu iná wọ́n pè ní irshadu sari fi sharhi ní abẹ́ ọ̀rọ̀ wahdar sighar al-muhdathati min al-umur tí al-imam al-barbahari sì tọ́sọ bàtàfà wá so bàtà wọ́n sọ̀rọ̀ nípa wípé a bíyàn sí lè dá òdodo mà wọ́n wá jẹ́ pé pé wọ́n wá bí àfáà lérè pé báwo la ṣe lè mọ́ mọ́ àwọn aláburú nǹkankan àwọn ẹlẹ́gbẹ́ àti bẹ́ẹ̀ lọ àfáà wá ní tẹ́ bá fẹ́ ma àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ fẹ́ ma wọn ní dídá wọ́n ní nǹkan tẹ́ṣì ni pé ẹ lọ bá àwọn tí wọ́n ti sí ẹgbẹ́ yẹn rí tán wá túbá kú òun bẹ̀ tí wọ́n ṣe mọ́ ọ̀dọ̀ wọn nẹ́tí lọ bèèrè àwọn tí wọ́n ti sí ẹgbẹ́ yẹn rí tó wáyé pé ní ẹlọ so ló jẹ́ sí pé ẹni tó bá fẹ́ mọ́ aburú àbájàbàtà àti àwọn anú rẹ̀ aburú jàbàtà àtàwọn anú rẹ̀ ẹn tó bá bẹ́ mọ̀ àwọn tó bá ti ṣe àkídà yìí tó bá ti kú mẹ́ àwọn ẹnikẹ́ lọ́bí ó dẹ̀ kéré nù wátá àjòkó ìdí tó ẹ́ pé àti ṣe rí akàpẹ́ mẹ́jọra wa lọ ní so ló fi jẹ́ pé kò sẹ́ni náà tí ò lè sàlàyé ẹ̀mí báyìí nínú àwọn tá akọjá wọn tí ò kí ṣe rí tán wà ń bí lọ àbí so akàpẹ́ ń bẹ̀ jura wa lọ ni so kò sẹ́ni tí ò ní lè sọ wípé ha wallahi aláburú làfáì pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú so tí èyàn bá fẹ́ máa burú nǹkankan àwọn tó bá ti ṣe nǹkan ẹ̀rí tó wá fi nǹkan ẹ̀lẹ̀ tán pàtì tán láwọn òṣe má tó wọ́n kú òun bẹ́ẹ̀ tó túbá tán bí léèrè

so tó yẹ pé èyàn dẹ̀ rí pé kìíní alhamdulillah tó kí mẹ́fà yóò bẹ̀ ní pé so Abu Yasir wọ́n ti gbìyànjú gan wọ́n ti tó orísìsí àwọn ẹ̀rí yẹn bá ṣe ń tó bọ̀ bá ṣe ń tó bọ̀ wọ́n ti mú ti Abu wọ́n ti mú ti Abdullah ibn Abbas wá níbi tí wọ́n ti ń bí lẹ́rìn nínú Musannaf ibn Abi Shaybah tó ti ń bí lè rẹ̀ wípé ìjẹ́ a lè pẹ̀lú àwọn olórí wa ìjẹ́ a lè pẹ̀lú wọn ṣe jihad tó sì jẹ́ sí pé wàkọ̀dì ahdathu wọ́n dẹ̀ ti ṣe bídíà bídíà ti wà láà wọ́n ti dá bídíà lẹ̀ ṣe ìjẹ́ a lè pẹ̀lú wọn ṣe jihad tí Abdullahi ibn Abbas tó ń sọ fún wọn ah, ó ń ṣe nítorí ìranka ẹ̀san tí wọ́n fẹ́ ní ní alkiyama ni àwọn ọdẹ ma ṣe jihadu tí wọn lórí ìranka ní tí wọ́n fẹ́ nínú ayé so Abdullahi bin Abbas jẹ́ kó yàrí pé tó ń ti pé àwọn àìmà yìí wọ́n ń ṣe bídá tó ń ti pé àwọn àìmà yìí wọ́n jẹ́rì sínú bídá a lè pẹ̀lú wọn láti ṣe jihad a lè kún wọn láti ṣe jihad pẹ̀lú kèfèrí nje tí Abdullahi ibn Abbas bá rí àwọn àìmà ìsí kéèbèrí ni yóò ní ká kún kéèbèrí lọ́wọ́ láti lọ sí jihadi pẹ̀lú kéèbèrí àrí kí àwa àti kéèbèrí kájọ pawọ́pọ̀ lọ bá kéèbèrí já ẹ dákun irú jihadi wo nìyẹn irú lọ gbógun tàwọn kèbèrí ẹfẹ́ lọ pa àwọn kèbèrí àwọn kèbèrí ti tse jihadi ni ó túnmọ̀ sí pé àwọn jihad lé lórí lára wọn làwọn ilé náà wà wọ́n ti mú ìyíwá wọ́n ti sàlàyé ní fọ̀súwẹ́wẹ́ dáadáa orísìí àwọn ni wọ́n ti mú wá wọ́n ti mú Abdullahi ibn Umar wá títà Abdullahi ibn Umar orísìí àwọn àthar látọ̀dọ̀ rẹ̀ òun náà ti mú wá pàápàá jùlọ elé tó ní ṣe pẹ̀lú ìbálòpapọ̀ rẹ̀ pẹ̀lú nájídà ilé tàbí sàlàyé sáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí sàlàyé tẹ́lẹ̀ wọ́n tún wọ́n sàlàyé ẹni kò sọ́rẹ́ sí bákanáà ìbálò rẹ̀ pẹ̀lú Hajjaj bin Yusuf al-Thaqafi al-Hajjaj bin Yusuf al-Thaqafi ilé tó yẹ sí pé ìkan nínú àwọn umara'u ni ìkan nínú àwọn aláṣẹ mùsùlùmí ni tó rí jẹ́ pé al-Hajjaj bin Yusuf al-Thaqafi oníbídà àwọn tí wọ́n máa ń kórìíra àwọn ará ilé ànábì tó jẹ́ ìdàkejì àwọn ṣíà ni wọ́n àwọn ṣíà máa ń nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì ní ìnífẹ̀ẹ́ tayọ àlà àwọn nàṣìbíyà àwọn nàṣìbà àwọn máa kórìíra wọn bákanáà alhajjaj bin yusuf al-thaqafi kọ̀ọ̀rìjí ni nínú àwọn wọ́n ti sàlàyé tí Anas bin Malik radiyallahu anhu wọ́n ti sàlàyé lè náà fúwa wọ́n ti sàlàyé tí Abdullahi ibn Mas'ud àwọn àfáàrù tó wá látọ̀dọ̀ rẹ̀ wọ́n ti sàlàyé fúwa ní fọ́síwẹ́wẹ́ tí Abu Sa'id al ti Hassan àti Hussein tí Ja'far ìkánú àwọn ọmọ Hussein tó ń sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ méjèèjì nípa pé wọ́n máa ń kírun lẹ́yìn marwan tó jẹ́ pé marwan yìí ibn al-hakam yìí ó kó sí ọ̀pọ̀lọpọ̀ bídá wọ́n ti sàlàyé ẹ̀ náà nípa súwẹ́wẹ́ pé lára bídá àti marwan ibn al-hakam tó kó sí ó ní pé gan marwan gan tó ní ó tó àwọn tí wọ́n fẹ́ mú mi àbàtà lọ́jọ́ gbé alkiyama so ibá ní sí wọ́n ti sàlàyé àwọn eléyìí náà wọ́n ti sàlàyé ẹ̀ lóríṣìíríṣìí gan tí wọ́n kóríṣìí sí àwọn àlàyé wá lórí ẹ̀ tọ́dẹ̀ mú ọ̀rọ̀ àwọn àfáà súnnà tí wọ́n dúó dédé tí wọ́n dúó tán pẹ̀pẹ̀ sí súnnà yìí tọ́dẹ̀ mú àwọn ọ̀rọ̀ wọn wá tọ́bi sàlàyé àwọn kìníwọ̀nyí kún àwọn ilé ìta ti ń sàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kún àwọn ilé ìta ti ń sàlàyé bọ̀ ṣe bá ní sí so tó yẹ́ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kódà láì tí ìparí ẹ̀ ó ti tó fún ẹni tó bá fẹ́ mẹ́nà kójú ẹ̀ pé ha subhanallah àwọn ẹ̀rí lélẹ́yìí àwọn ẹ̀rí lélẹ́yìí ẹ̀rí pé àti máa ń sọ àti máa ń sọ ta bá ń ṣe àwọn bẹ́yà bí àwọn lectures kéékèèké tó kàmọ́ sọ pé ẹ̀rí pọ̀ fà wà lọ́ ẹ̀rí pọ̀ ẹ̀tí understand but time kí ń pàmìtì yàn time ò lè gbà yàn láti tẹ́ralẹ̀ sàlàyé àwọn ẹ̀rí yẹn láwọn lectures wọ̀nyẹn so èyẹ mọ́ ń sọ mọ́ ń káyẹ̀ lára gẹ́gẹ́ mọ́ sọ pé ha àwọn ẹ̀rí tá mú wá kékèké eré ìtàlẹ́ṣẹ́ mú wá yìí ẹ̀rí sí pọ̀ tó kù lẹ́yìn ẹlùmí ọmọ òkú àbí iná ah, lẹ́sọ níjò ní gbígbà pé ẹ̀rí kan náà láńpàrà wallahi ẹ̀rí ń bẹ gidi gan so ibá ní sí so kọ́lọ̀ wà lè yára ó sànà wa insha ala atụmatụ esiwaju atụmatụ esiwaju tàbá dánu dúó níbi torí àwọn sọ̀hábà débì kan a a ó dàbí pé ẹjá sì dánu lórí ẹjá bọ́ sáwọn tẹ̀lé wọn kò yí bá ní sí so torí pé gbogbo eléyìí náà ó ti tó fẹ́ ní tí bá ń wá òdodo wallahi tó bá yẹ kó òdodo ní wá ó ti tó fún tí ó kọ́nà bá kí yóò sàánú ẹnì kọ̀ọ̀kan wa náà nínú àwọn eléta lọ ní tọrọ Abu Darda radiyallahu Abu Darda ìyàwó Umu lọ́njọ́ fún wa ń pé kan Abu Darda ó wọlé tó yẹ́ sí pé lẹ́tọ́ yẹ́ sí pé ọwà mọ́gbọ̀gbọ̀ ẹni tó ti múnú bí tínú ti bí gidigan so yawa umu darda àwọn bí abu darda lè rí pé kí ni nǹkan tó fa tẹ́fí ń bínú tó báyìí so a afáwa abu darda radiyallahu anhu àwọn jẹ́ kó yíwa yí pé nǹkan tó fa náà ni pé nǹkan táwọn èèyàn ń ṣe láyé lónìí tó ń rí òun orí kankan nú ẹ̀ tó jọ eléyìí táwọn ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam ta sọ pé dákọ́lá ìyàwó sọ pé ìyàwó umu dàdá sọ pé dákọ́lá àìlíyà Abu Darda mughdaban Abu Darda wọlé tọ̀mí lẹ́ni tó ti múnú bí tínú bí yan fa qultu lahu sọ fún Abu pé malak kí ni ká tó sí ẹ́ ìrẹ Abu Darda tó fi ń bínú tó báyìí kálíbà mọ̀ pé àwọn sọ̀hábà wọn kí ń fọwọ́ kékeré mú bídá tó ń ti bọ́n ṣe lé lórí bídá tó yìí wọn lé tayọ àlà kan wá fún ní ìdájọ́ tí bídá ò ṣe kí ni ìdájọ́ tàà gbọ́dọ̀ fún bídá kan nítorí pé pé abẹ́jẹ́

ẹ́ eh? àbí fàájì ṣe bọ́ọ̀lù ànẹ́bí wá plé láyé ni ẹ́ eh? àbí káàdì lọ́wá ta àbóúnjẹ lọ́wá jẹ kí ni amúrù muhammadi àdín alámàrí ẹ̀sìn yí lọ́nà ọba àlékẹ́lágbélé ànẹ́bí alámàrí ẹ̀ àbúdádá wa ń sọ fúnyàwó rẹ̀ pé òun ò mọ̀ nínú alámàrí ànẹ́bí sallallahu gbogbo ẹ̀nà ti yí padà pátápátá ilá ẹnu ẹyọ kẹǹkẹ tó wùn máa òun náà ní pé annahum yusalluna jami'an ẹnu tó fi jọ ànábì nínú gbogbo ẹ̀sìn ní pé wọ́n ń kírun jama tó bá ti lé tàbá ti lé yọwọ́ ọ̀run jama kú o gbogbo alámẹ̀rí ẹ̀sìn yókù tó bá ti lé yọwọ́ pé wọ́n ń kí ní jama wọ́n ń kírun ní jama gbogbo alámẹ̀rí ẹ̀sìn yókù wọ́n ń lọ́nà tí ó yàtọ̀ sí tànábì sallallahu bídáìrù ọ̀pọ̀lọpọ̀ bídíà ní bẹ lọ́wọ́ wọn ló fi jẹ́ sí pé Abu Darda sọ pé inú bí òun òun wọlé tí ń bínú torí pé òun ò tí ẹ̀rí kẹkẹta pé wọ́n ti ẹ̀wájú ànẹ́bì lórí ẹ̀ gbogbo ẹ̀ nínú alámọ̀rí tánẹ́bì gbé wá báyìí wọ́n ń yapa ni wọ́n ń ṣe lọ́nà míì ni wa so yíba ní sí pé ẹnu kẹ́kẹ́ tó ń máa tán fi papọ̀ pẹ̀lú tànẹ́bí sallallahu alaihi wasallam ní pé wọ́n ń pèrún kún pé lẹ́yìn yíò gbogbo nǹkan tó kù àwátá kò sí ìrẹ́ta fi yapa ti kò sẹ́nì kankan nù wọn tó àwọn ní kèfèrí tó pè àwọn yìí ní kéfèrí àti mú ti Anas bin Malik náà wá tí alimamu Zuhri tó láwọn wọlé tó Anas bin Malik ní Damascus Anas bin Malik wá ń sọkún Anas bin Malik wá ń sun ẹkún àwọn bèèrè pé kí ní nǹkan tí ń pawọ́ lẹ́kún rẹ̀ Anas Anas wọ́n sọ pé ma a'rifu shay'an mimma adraktu illa hadhihi as-salah èmi ò mọ̀ nǹkan kan káwọn eléyìn ṣe má lónìí tó jọrú ilé tí mo bá lásìkò èmi ọmọ nǹkankan táwọn yìí ń ṣe láyé lónìí tọ́jọ ọmọ eré tàmọ bátà nàbí ń ṣe gbogbo ẹ̀rẹ́ ti yí padà ẹyọ kankan tí mọ̀mọ̀ náà ni irun yìí nìkan dé wàhábí sọ́lá irun yìí náà táyì tó ń sọ yìí náà kọ̀dú yíyàt wọ́n ti ra láre kìí sásìkò tí wọ́n ń kí lásìkò ànẹ́bì ni wọ́n ń kí eléyìí báyìí tá wá ń sàlàyé pé eléyìí yàtọ̀ sí pé kí ẹ máa lọ́rùn lára lásán ní ti tòrò jù kọ́ mọ́ tètè kírun àwọn eléyìí báyìí wọ́n máa máa gbé ìrun kúrò ní àsìkò alwaktul ikhtiyari àsìkò àkọ́kọ́ tá a sàlẹ́sà nì wọ́n ma máa gbé òkú lásìkò yẹn wọ́n lọ gbé sí alwaqtu ad-daruri àsìkò tí ìrun ti fẹ́ jáde pápátá náà àsìkò nǹkan lọ́tọ́ ká so bídá nìyẹn torí tẹbá sí fẹ́lẹ̀ fún tẹbá mẹ́lẹ̀ fún jàbàtá àtàwọn mẹ́lẹ́yìn rẹ̀ wọ́n ni ó ah, <laughs> máa fi sí ah, ẹwẹ́ ni kíyàn máa lọ́rùn

kí ní lẹ́kṣọ̀ jàbàtà kan sáà pé méjì máa ní lórí fóònù nítorí pé àti yọ̀bẹ́ tí náà ní kémi lè gé tí ó wúlò mi ìdẹ́mi omi kágbà kò bá lè gé so ibi tó ti wá ń sọ̀rọ̀ ibi tó ti ń dáhùn béèrè ọwá béèrè nípa pé sí ẹ̀lẹ́ kí jẹ̀má ẹ̀ méjì nínú mọ́sálásí kan náà mọ̀ pé kódà bí bá kí sọ fún ọ̀tọ́ ọba ti gbọ́ ó ti di pé ó

wàláì ipé e, e yẹn yí olódò láyé nàbà wà ní jàbàtà àwọn olódò mi ń tẹ̀lé ni gbogbo olódò mi pátápátá wọ́n pọ̀ lẹ́yìn rẹ̀ ni ó ní gbogbo sọ ábẹ́sì ni wọ́n ibi tí mo ti ń sùn lọ́wọ́ báyìí tọ́ta sí ilé ìjọba tó tají mi mo ní ọmọ bá ń wo nọ́mbà <laughs> níbi nìkọ́ṣì tó ṣe ní ní ọ̀dọ̀ wa nígbà tọ́lọ sí tọ́lọ lọ sí táìsíyà ẹni tó pè ní kéèfèrí ẹ̀dàkùn sí ẹ̀mọ́ sí táìsíyà kéèfèrí ó ní bàbá tó kú káfèrí ni bàbá tó kú kéèfèrí ni ọmọ rẹ̀ náà kéèfèrí òun náà ó lọ sí táìsíyà ọmọ kéèfèrí lórí bàbá kéèfèrí tó kú

wà súnà àtàtọ̀ àmìnà níyáhà bukhari ló gbà wọ́wà ní bukhari àdíta nabi ni àdíta nabi wà láì àdíta yóò sí ní bukhari látọ̀kẹ̀ lélẹ̀ kèyí sí àdíta nabi àdíta asáru jerir bin abdullahi kéèsà nẹ́bì lọ sọ̀rọ̀ yẹ rárá sọ̀hábí lọ sọ kò dẹ̀ sínú sọ̀rọ̀ Bukhari látòkèdè jabata challenge rẹ̀ bá wá jáde ibi tó wà ní sọ̀rọ̀ Bukhari tó bá ti wá jáde wá gba mọ́tò kan odidi mọ́tò kan kọ́kọ́rọ̀ mọ́tò wàláì agbèlè ọlọ́wọ́ báyìí mú fọ́lọ́bà búra wàláì mú fọ́lọ́bà búra agbè odidi kọ́kọ́rọ̀ mọ́tò lé ọlọ́wọ́ tó bá rí sọ̀rọ̀ Bukhari kódà bó sálòkù agbèlè ọlọ́wọ́ kódà bó tètè mi tí mo ń ti káàkiri òun ìjì sàárà rẹ̀ fún ọ wàláì mú fọ́lọ́bà búra ẹni

wallahi hadithu atharu jarir ibn abdullah al-bajali ni so kila yema yon be ni pé ẹni yẹni tí ó dakan ma ni tó nǹkan sa ń yanu toro sì ń jáde ńbẹ̀ so ba ni sin so ah nítorí ẹni ni ah àwọn àgbà eléyìí wọ́n iye ẹsẹ̀ ní ẹsẹ̀ ní kíyàn máa lọ́rùn lára ẹsẹ̀ ní ìrìnàjò pé ìwọ́n bẹ́ẹ̀ máa yàtọ̀ láàrin ẹsẹ̀ àti bídá ju alimamu Turtushi lọ nǹkan tí wọ́n ń ṣe lásìkò anasùn maliki kìí ṣe wípé wọ́n ń lọ́rùn lára nítòrò ju pé ah, kásìkòrún tó kámọ́ tètè kí lásìkò rẹ̀ kọ́ núnúnú yẹn kọ́ wọ́n máa máa lọ gbé àsìkòrún yẹn lọ sí áhìrù wákì rẹ̀ pé àsìkò táwọn ọmọ kíńtà wọn nìyẹn bídá nìyẹn kìí ṣe alimamu Turtushi hakami nínú tíra Ma'arij al-Qabul àwọn náà mú wá kò yí báyìí nìsí wípé bídá yìí inú bídá marwaniya lọ́wà lásìkò marwan náà ṣe nǹkan yìí so kọ́nà bá kí ó sànà wa àti mẹ́lẹ̀ wa inṣàlọ́ ta'ala nínú àwọn kátà tó wá mamú wa òun náà ni ọ̀rọ̀ tí alhassan wọ́n ni sáàlá àbádárdá rọ́jùlùn alhassan sọ wípé ọkùnrin kan bi àbúdárdá léèrè àbúdárdá ọkùnrin kan bí léèrè fàkọ́lá rahimakallah ọkùnrin wọ́n sọ fún Abu Darda pé kọ́lọ̀ kọ́bá mi kí ọ rẹ̀ àgbàfà àwọn ìkanà àwọn sọ̀hábà yìí law anna rasulallahi sallallahu alaihi wasallam bayna adhhurina káti ẹ̀ sọ pánà ìbá ń bẹ láàrin wa báyìí náà ìbẹ̀rẹ̀ tí mo fẹ́ bí ọ́rẹ̀ yẹn o ìrẹ́ Abu Darda tí wọ́n rí annabi hal kana yunkiru shay'an mimma nahnu alayhi tí yóò takùn kankan nínú gbogbo táwọn ṣe ìsá tí wọ́n náà rò pé tánàbí gaba ń bẹ láàrin wa báyìí gbogbo táwọn ṣe ìsó rò pé kò ní sọ̀pọ̀tì ẹ̀sá so rò pé yóò takùn kankan nínú táwọn ṣe ìsá ẹni ń bí abúdàdà lérè níyàn pé káti wàṣtàdà gọ̀bọ̀bùhù ìbínú àbúdáadáa wá ní agbára gidi gan pé irú ọ̀rọ̀ jákújákú ní wọ́n sọ irú mẹ́sì sẹ́yìn wò lélẹ̀ inú bí gidi gan thumma qala lẹ́yìn àbúdáadáa wá sọ pẹ̀lú ìbínú pé wà hálkánà yá rí wùṣẹ́ àmì máa tó alẹ́ sánàbí ma nǹkan kánú tẹ́yìn se ìríbí sánàbí kò sí bánà ìbá ń bẹ láyé yí lónìí kò sí kankan nù tẹ́ǹsẹ̀ lónìí tánàbí ò ní takò tó ránàbí ọmọ kankan nù gbogbo tẹ́ǹsẹ̀ gbogbo ẹ̀lẹ́ ti yípadà kálẹ̀bà mọ́ bí ọ̀rọ̀ yìí ṣe bí ó ṣe bí àbúdàdà nínú tó níbi ibi um, question mark sẹ́yìn rẹ̀ wọ́n tó wá fi àìlámọ́tù tààjù àpẹ àmì pé yẹn ń ṣe wàhálì kánà yá àrífò ṣe àmì mọ̀ àntúmàlé ìjá nẹ́bí mọ̀ kankari ìjá nẹ́bí tí ànẹ́bí rí kankari nínú tẹ́ ń ṣe ìṣá ká máa sọ pé sí yóò ti ẹ̀takọ ẹyọ kan kò sí kankanu tẹ́ ń ṣe tọ́jọ tànẹ́bí ma ẹ̀rin kan lásìkò àbúdádánu o lásìkò sọ̀hábí ni ẹ o tẹ́lẹ̀ wọn pé bídá àti ń bọ̀ tí jàbàtà máa ti tọ̀rọ bídá bí pé bídá ẹsẹ̀ dí wà lànẹ́bì tọ́lọ́wọ́n rẹ́kọ́ wá pa bídá rẹ̀ ṣe bá nísìn ẹwà múra kankan in tí ò sí láàrẹ̀ sí yọ́ ma sọ so wọ́n sọ bẹ́ àbúdádá wa takò pẹ̀lú ọ̀rọ̀ yìí pé anẹ́bí ò dá kankan mọ̀ ní gbogbo tẹ́ǹsẹ̀ yíò gbogbo tẹ́ǹsẹ̀ kò sí lè tọ́jọ tànẹ́bí mẹ́ so bá nísìn so tó ń ti bẹ́ àbúdádá ò sé kéní o kò pé àwọn wọ̀nyí ní kéfèrí ó sì ń sàṣepọ̀ pẹ̀lú wọn obi tó bá ti ní ẹ̀tọ́ kọ́ sàṣepọ̀ pẹ̀lú wọn ó sàṣepọ̀ pẹ̀lú wọn bákan náà وقال المبارك ابن فضالة يكان عن سلف مبارك ابن فضالة يكان عن تابعيني أني صلى الحسن الجمعة الحسن أوكي جمعة جوكا sàpọ̀ ma ábì rí àbí ọwá kí júmà ń jọka bà tó kí júmà fún majala safabaka alhassanu kí júmà tàbí ọba jòkó lọ bá bú kíyàn kí jímọ̀ àtàkọwà kí ẹkún mẹ́lẹ̀ kọmọ sun ẹkún tó bá ń sun kan faqila lahu wọ́n wá bí alhassan léèrè pé ma yubkika ya Aba Sa'id kí ni kàtọ́ ń pàwọ́ lẹ́kún ìrẹ Abu Sa'id naam alhassan al-Basri lè lè kése hassan ti yẹ Ali radiyallahu anhu wọ́n bí léèrè pé ma yubkika ya Aba Sa'id kí ni nǹkan tó ń pàwọ́ lẹ́kún ìrẹ Abu Sa'id faqala talumūnanī 'alā al-bukā Al-Hasan wọ́n sọ fún pé à ẹ̀ ń bú mi pé mò ń sunkún èyí ń ṣe mọ̀ pé mò ń sunkún walaw anna rajulan mina al-muhājirīna ṭala'a min bābi masjidikum tó sì jẹ́ sí pé tí ìkan náà wà al-muhājirūn ìkan àwọn sọ̀hábà nẹ́bì tán ṣe hijira pẹ̀lú ànẹ́bì láti Mákà lọ sí Madina tó bá yẹ pẹ́ nìkan náà wọn tí ó bá yọjú láti ẹnu ọ̀nà masalasi yìí tó wá yọjú wọnú masalasi tó rí tẹ́ ń ṣe ma arafa shay'an mimma kanu alayhi ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam mimma antum alayhi al-yawm kò ní mọ̀ kankan tó jọrú eléyìí tí wọ́n ń ṣe láyà nẹ́bì inú nǹkan tẹ́yìn ṣe lónìí kò ní rí nǹkan kan báyìí tẹ́yìn ṣe lónìí tó wá papọ̀ mọ́rú eléyìí tí wọ́n sallallahu alaihi wasallam ṣe yíò tó kí ma sunkún pé káti ẹ̀wà pé ìkan nínú àwọn sọ̀hábà tó ṣe hijira pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó bá láǹfàní àti yọjú látẹnu ọ̀nà masalasi tó wá rí gbogbo bẹ́ẹ̀ sí ń ṣe yìí kò ní dá nǹkan kan mọ̀ táwà kọ́ jọrú eléyìí tí wọ́n ṣe láyé ànábì pé á in táwọn ń ṣe tó jọrú tẹ́yìn ṣe láyé ànábì ni irú tẹ́yìn ṣe ní ìsìn tó jọrú táwọn ṣe láyé ànábì ni kò ní dá nǹkan mọ̀ ما عرف شيئا مما كانوا عليه على عهد رسول الله صلى الله عليه وسلم مما أنتم اليوم عليه إلا كبلتكم هذه ẹnu kẹyọkan tó lè mọ̀ náà ní kíblà yìí tẹ́ kọjú sí olójọ́rú tẹ́lẹ̀ tán kọjú lásìkò ànẹ́bì àmọ́ bá bá ní káwòrún yí gan àfà orísìsì bídíà lẹ́ti fi sí so ilé ìbá ìjẹ́kọ́ yíwa wípé lásìkò àwọn sálàfù wọ̀nyí orísìsì àwọn bídíà

gbà tí máa mú tí máa mú ọmọ sí òkútùbà tí ó jòkó ní ìfìnrinfin ẹ̀mà kí máa mẹ́mẹ́ jòkó wà kọ́kọ́ wá kọ́fẹ́ sí òkútùbà kọ́wá jòkó tí pọ́ sí ṣe láyé ànẹ́bì nù ànẹ́bì a máa jòkó sí òkútùbà dídí ànú bẹ́sí ṣe bá wọn ni wọ́n bá kírun lọ́bá o ní bá wọn kírun mọ jẹ́rì rẹ̀ ìwọ jàbàtà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ tẹ́jọ ẹ̀ ní bá wọn kírun yẹn ẹ jáde mọ́sálásí yẹn ni pé àà ah,

<laughs> wàláì àbí ṣe mọ́ parọ́ ni ó ní wàláì oní kèfèrí ni aléyàn tá sọ fún ó ní wàláì oníkàlọ pèsè ìfòmbáṣì wà olóòwò kàfàrà wàláì ká tó kòjò kò ó sì pèsè ìfòmbáṣì ní kèfèrí wàláì mọ́ fọ́lọ́bà búra kódà ń jọ ó pè jàbàtà gẹ́gẹ́ bèèrè wàláì tó rá asúndébẹ̀ torí ẹmà àwọn ìbéèrè kan mẹ́tọ́lẹ̀ kágbà kó wáyẹ̀ pé àwọn tí wọ́n ń pè ń kèfèrí ìjàbàtà wá rí wọn sí mùsùlùmí náà tó sì jẹ́ pé wọ́n dẹ̀sẹ̀ ìlú ní kàkà ó nígbà tó bá dáwọn ní kèfèrí ìjàbàtà náà nù wàláì ẹbọ́ náà lọ́kọ́ wọn ó padà sẹ́lórí ti ìjàbàtà ó <laughs> wàláì lẹ́wárí tí bá ti ń báyẹ̀ sọ̀rọ̀ wáyé yóò mọ̀ báyẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀lẹ́kọ̀ọ́ of the highest rank nígbàtà gbé jàbàtà gbé bóòrùn fún kí ó bá jàbàtà sọ̀rọ̀ wà láìpẹ́ ẹ̀sà ẹ̀wọ̀n wọ́n ní kí n bèèrè pé ah ó ní kí o bèèrè pé bò kò lè bèèrè bèèrè fún ilé wà láìwọ̀n ilé gbé jàbàtà lẹ́nu tó bá jẹ́ sọ̀rọ̀ fún ọba yẹrí ṣe tẹ́rí wàlẹ́ ìjọba tó ń sọ fún ìní tẹ́ẹ̀bá ti lọ ọ́nà pọ́ nírùta ah, onírùjú ní mí ní pé kí mọ́ bèèrè alámọ̀rí ẹ̀sìn mi dáadáa tẹ́ẹ̀bá ti ní lọ ní fúnra jùmọ̀ pé àwọn tí ó sọ fúnra pọ́ mọ́ lẹ́yìn rẹ̀ ni kò ní lọ ah, ní fúnra yóò kàmọ́ ní sọ́wọ́ sára ah, ó ti gbọ́ ó ti yé gan wàlẹ́ ó ti yé ìrọ́kùnlákẹ́rà ó ti yé gan ẹbá ọmọ kí ló yé nísìn kí lẹ́dì ìsọ́nsìn tó yé kí lẹ́ni ìdí ìsọ́nsìn tó tó ti ń yé kí àwọn aláìwò sáàtà àwújẹ́ àà ah! ó ti clear gan àbúṣẹ́ iná gbọ́ sẹ́yìn náà ti gbọ́ báyìí tí ẹ gbọ́ ọ̀pẹ́ <laughs> sí oh, ta ní gbọ́ a ní dìbí tí ẹ ló pè mí àbí àbúbẹ́ sí òlé àti bá bá jàràdá sọ̀rọ̀ sí ó sì nílá pé wọ́n tó ní kí n bèèrè pé kó lè bá mọ̀ ní pé òun kọ́ lòun bèèrè àwọn àlọ́hun nípò <laughs> because ah, ó tẹrú wọ́n fẹ́ pàtàkì kéèkì náà nù yọ́hun wọn kèfè rúlù yóò gbélé lọ́wọ́ ni ó kò tí ẹ̀jọ́ wọn gbé káàkiri nù gẹ́gbà yóò mẹ́ ní pé kíyàn tí àti àwọn ọ̀nà ìdíje báyìí ó dìgbà tán bá tó dí ají kàbùkán tó kírùn kò dẹ̀ sí nǹkankan ju wípé kò sí mùsùlùmí kankan lórí ilẹ̀ lọ ẹ̀ tí ọ̀dásán ju ọ̀dọ́ wọn nìkan lọ ló fi jẹ́ pé ń ìgbà tí a sì ń fa mọ́sálà yẹ lọ́wọ́ tọ́lọ̀ tí ní kó yìí tí wá là àwá kú ọmọ ìjọ tí nǹkan kírun júmà pẹ̀lú wọn mẹ́niyàn a sì ń kírun yókù pẹ̀lú wọn ọjọ́ ìwọ́n wá lọ kírun júmà ní legal study bó ti lọ kírun júmà jọ ẹ̀gbẹ́ náà la kó mẹ́gbà náà ní kíníwò tí

ọ̀rọ̀ burúkú lọ bá mi sọ yìí mo ní bàbá mi sọ nǹkan báwọn sọ pé <laughs> pé àtijọ́ gbọ́ra wáyé mẹ́tẹ́lẹ̀ náà so ó lè bẹ́ mi sọ báwọn ọ sáà ń kọ́ mi ní kùmú ní ọ̀dà ibi tí mo ti kírun júmà mo ní sọ fún ọ wà sọ tí ma mú bẹ̀ kó sí fún mi nísì mo ní mo kírun júmà ní legal study sọ ọmọ mọ́ mú bẹ̀ olóhun ọmọ náà bẹ̀ tí ó kò sí fídíò àmì yóò sì kó sí tòótọ́ lọ́dọ̀ wọn àgbà bóyí ń gbà tí ẹ̀ ti láwọn orísìí àwọn àgbákò ìkalẹ̀ bóòlù sí ní kó sí kan bẹ́ẹ̀

ṣe bí yàbàtà náà ní sí ma ń sọ yàbàtà ní sí ń gbé káàkiri àtàwọn ọmọ rẹ̀ ẹmẹ́rin lẹ́mọ́ sọ pé kí yàn kírun lẹ́yìn oníbídíà ọ̀sọ̀rọ̀ ìdó oníbídíà pé ìran nìkan ni ò ní ní ó sì wá dé kí mo kírun lẹ́yìn mọ́ mara bá mo sí wá ń di kèfèrí wallahi alazim wọ́n ni mo kírun lẹ́yìn mọ́ mara bá lára àwọn kan tí mo kó sínú tó tẹ́ bá dẹ̀ ti kírun lẹ́yìn oníbídíà báyìí ẹ ti di kèfèrí nìyẹn a'udhu billah wallahi alazim ẹnjìníà ó wà ẹ̀dí dáadídí pè mí lórí ọ̀rọ̀ ẹni pé ah, ṣé mo kírun lẹ́yìn mọ́ maraba mo ní àkọ́kọ́ ni pé àkọ́kọ́ ni pé èmi ò kírun lẹ́yìn mọ́ maraba náà àti pé ó kírun lẹ́yìn mọ́ maraba èmi lè kí lẹ́yìn mọ́ maraba dáadáa bet in tí wọ́n béèrè wọn ọ̀sẹ́lẹ̀ kí n dáhùn béèrè pé kò bet kése pé mi lè kí àmọ́ pé mo kírun lẹ́yìn mọ́ maraba rí láyé àmọ́ kése pé n lè kí o ẹ̀tí ọ̀dà sáà ṣe pé tí n bá sọ pé n kírun mo kí ẹ̀ẹ́ torí wọn kí ń ṣe kèfèrí àbí ẹ̀hẹ́mọ̀ kí o bẹ̀t kọ̀sẹ́lẹ̀ yìí ṣe èmi àtọ́ ẹnìkanú wọn lájọ pàdé ní mọ́sálásí ma ní pé imam maraba ba pé ìrùn jùmọ́ maraba ṣe pé maraba wọ́n ní ẹni tí máa ń kírun ẹ̀rùn márààrún fún wọn so tó wọ́n lọ pé ó ní mo maraba <laughs> ẹniyà kí ni problem ẹ̀yin pípù iná ẹ̀dàkùn tí ń bá ti ẹ̀wà kíùn lẹ́yìn máa maraba kájẹ̀wá sọ pé máa maraba ti ẹ̀wà jẹ́ kéfèrí náà lọ́dọ̀ yín kájẹ̀wá kọ́dá nú ẹ̀sẹ̀ wá jẹ́ kéfèrí mo wá kíùn lẹ́yìn tí mo ti di kéfèrí ní ẹgbẹ́ mo kíùn lẹ́yìn kéfèrí ṣe bí ìrùn ní ní àbí kí wa ebi àwọn sọ̀hábà lárí pé èèyàn kírun pẹ̀lú wọn kíjú máa tán ní sunkún ni wọ́n ń ó nìkan tó ń pa àwọn lẹ́kún ní pé gbogbo bẹ́ẹ̀ ń ṣe yìí táwọn sọ̀hábà tí wọ́n ṣe hijira pẹ̀lú anábì sallallahu alaihi wasallam lásìkò anábì tó bá láǹfààní àti yọjú láti ẹ̀nà masáàlì tán bá rí wọn ní ma nǹkan kan tó papọ̀ mọ́nù kẹta ń ṣe lásìkò anábì tó ń ti bẹ́ẹ̀ ó ń kírun pẹ̀lú wọn bá tẹ́gbó kírun tán ní sokún yìí ẹ̀ tí wọ́n dásán ilé yìí ni báwọn sọ̀hábà gbogbo bá ti máa ń lò nìyẹn pẹ̀lú àwọn èèyàn lásìkò tí wọ́n tí ò sẹ́nìkan kan náà wọn sọ̀hábà tó yẹ sí pé ó pe àwọn èèyàn ní kèfèrí pẹ̀lú àwọn bídá tí wọ́n ṣe gbogbo ilé báyìí òun làwọn nǹkan tí a ti ń tò tán sàlàyé tán tò ní fọ̀síwẹ́wẹ́ ẹ dákun ta wá ní àfá jàbàtà ta ní jàbàtà jàre tàbí ohun tí mo fẹ́ yọ àfá ọlọ́yìn ìmọ̀ àmọ́ ìgbà ó ní sọ fẹ́ mọ́mílẹ́nu àfá ẹ̀tí ọ̀nà sáwọn ẹ̀sìn kí sàfà àti ma kò súnmọ́ mọ̀ rárá ó jìnà sí màgán bẹ̀jẹ̀ ẹ̀ tó bẹ̀ẹ̀ mo fẹ́ yọ torí àkíyèsí náà pè mí sí pé káwọn èèyàn àwọn èèyàn tí ń gbọ́ ni mo fi ń pè láàfà nígbà pé èèyàn ń dáyàn pè lèmi fi ń pè bẹ́ẹ̀ ẹ̀tí ọ̀nà sáwọn ẹ̀sìn wọ́n rò kọ́ bẹ́yà ni kò lóyìn yọ tó mú ń ṣe mi sí

kí èyàn máa sọ̀rọ̀ kọ́ ma ní eléyìí ọmọ kàmẹ́lì yẹn èyàn tó ń gbé bọ́sbọ̀ rẹ̀ bàbá rẹ̀ lọ <laughs> aláàjì kàmẹ́lì tí gbogbo èyàn nàìjíríà yí ma pé ọ̀tọ̀ pé àgbàlagbà kọ́ àgbàlagbà wọ́n <laughs> lọ́nà àwọn ọmọ èkó wọ́n ni àgbàlagbà ń bẹ àgbàlagbì ń bẹ ní <laughs> àwọn kàmẹ́lì ń dépò kíyàn ni eléyìí ọmọ kàmẹ́lì máa máa

challenge kan tó nù àdíjì tánà ìbá ti sọ báhùn tí wọ́n ní ká mẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ ni wọ́n ní ká mẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní èyò kí ń pọ́n bídí àlè ìkásọ́ nù wọn ó lé àà ó lé èmi èkó bídí àlè èmi èkó èmi èsì ń pè bàbá rẹ̀ lókọ ń pè bàbá rẹ̀ lókọ olówó ìpọ́n bídí àlè ẹ̀rí nǹkan ẹ̀rí pé ó ti fọ́ wọn lójú gan wàláì

so ebó kọlà ń parẹ́ ó sí ma pé jàbátá náà ló kọ bẹ́ẹ̀ tó bá ti wáyé pé jàbátá ní àwọn òsáàsù sọ wípé wọ́n ní ma. àà ebú wọn ní kọ̀sẹ́rì fún kíyàmà pè ní bọ̀dá ó sí ń pè jàbátá báwọn so kọ́nà ọba kó sànà wa so wallahi lazim àwọn ọmọ kan ni àtọ̀gá àtọmọsẹ́ àìlẹ́kọ̀ọ́mẹ lára wọn èmi a máa sọ mú ní ìbàjẹ́ jàbátá ìbàjẹ́ àtẹnu ọmú ni wàláì tí wàláì kò rẹ́ni gbẹ́ni because ẹni tó bá mọ jàbátá láti pìlẹ̀ wàláì lazim ọ bàjẹ́ láti pìlẹ̀ mo fọ́lọ́ bàbúra ẹlọ́bẹ̀rẹ̀ tán rẹ̀ èyàn tó ní grímọ́nká láti pìlẹ̀ ní kò ní kò rí bá wí wàláhì reality ni o wàláhì tàláhì mo fọ́lọ́bà búra ẹ tó bá wọn bá ó gráfíẹ̀ láti pìlẹ̀ ẹ̀wọ́n máa kan tí ọ̀lẹ́kọ̀ ni ẹjá sọ iná lọ́fà tó fi di pé kìí sẹ́rí wàláì aburú ní kí ẹ ma wòyàn rẹ̀ kọ́ mọ́ wò kẹ́ ká lórí ká ní torípọ́jọ́ ma torípọ́jọ́ ma torípọ́ ni ó padà kó bá àwọn náà yóò padà pa lára ṣe bá nìsìn so kọ gbogbo tí ń ṣe nǹkan ẹ̀sẹ̀ ma ṣe òun gẹ fún rẹ̀ lọ́sọ fún mi òun fún rẹ̀ fún rẹ̀ lọ́sọ fún mi so kò náà ni tọ́pọ̀ sí àwọn ọmọ yìí láwọn ọmọ rẹ̀ tí wọ́n ń ṣe káàkiri náà lọ́pọ̀ sí wọn lára tẹ́lẹ̀mí bá bá yí sọ̀rọ̀ nínú wọn báyìí wàláyìn láti ẹlùmí ọmọ ẹwú ọmọ tí yá bá sọ̀rọ̀ ń jò ní mẹ́ tí bá yẹ kí mọ ni <laughs> ni <laughs> ayé jẹ́ agbọ́ bí kò lè bá mọ̀nà ní ìṣòro pé o ní tàbí tó bá mọ̀nà kí lókè mi pẹ̀lú kíní gbé èké mi sàlàyé tèmi torí ẹlòmí ìbẹ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lò tẹ́ bá mọ̀ pé ẹlòmí pé ma mú sí lára ní ẹ̀tẹ̀tẹ̀ yábù ẹ̀tẹ̀tẹ̀ kó pé kíní bẹ lára rẹ̀ ogbe <laughs> pé mínà ah, gbọ́wà

eléyàwó mo ní wá wá náà mo sì máa dédé bọ́ mẹ́ṣe tó ọmọ ni nígbà náà Ahmed lọ́mọ ọmọ tí ó ní kókó lórí èrò kó sì jù 22 years mo ní ẹni tó ń bá wí ó dá olábúrò mọ́mí wọn mo ní sẹ́ tó ń bá wí mo ní ṣe ṣẹgbẹ́ rẹ ni ó ní àbúrò mọ́mí ní tọ́tọ́ àbúrò mọ́mí rẹ àà <laughs> ah, ọmọ nǹkan ti máa sí ọ́ tààrà báyìí àtọ́kọ́ àmọ́yà rẹ̀ rí olábúrò mọ́mí wọn ní ìmọ̀yà rẹ̀ láíláí aláàkọ́ ẹ̀mọ́ ẹ̀wọ́n tí ó ti bá ẹ̀wọ̀n pọ́ ti bá pàbùrù mọ́mí wọn lẹ́jẹ̀ tàbí àbíkẹ́ ẹjọ́ jẹ́rọ kí mọ́ wà láì

àìlẹ́kọ̀ọ́ ń bẹ lára rẹ̀ so wá rí àkídà kan tí ó fi nǹkan yẹn rinlẹ̀ ṣe tí ọ̀nà sáàmà yìí sìn so bí ìgbà pé ó wá nǹkan yẹn wá ṣe dédé ara rẹ̀ pé ẹ̀hẹ́n àti bí mo ti ń ṣe igan àṣẹ́sí sọpọ́tì ẹ̀ so irú wọn bẹ́ẹ̀ lẹ́mọ̀rí lẹ́mọ̀rí lẹ́mọ̀rí tẹ bá rí èyàn tára rẹ̀ balẹ̀ dáadáa tó sì lẹ́kọ̀ọ́ tí ó lójú tì wàláhì láàrín tí bá tẹ́ ń ṣe àkídà yẹn tí bá ń ṣe àkídà jàbàtá yẹn pẹ̀lú kó gbàtànjẹ ẹ mọ̀ rí pé ara rẹ̀ ọ balẹ̀ ń tí ẹ̀ sí àwọn ọ̀rẹ́sáàbà ń sìn irú wọn èyí sì sábà pẹ́m̀bẹ̀ so ẹn tó bá pẹ́m̀bẹ̀ nú wọn nǹkan kan sí irú lójú ní bẹ̀t ẹ̀rí pòun ní máa bẹ̀t àwọn mẹ́tẹ́ rí tí máa ń sí hàrànhàrànhàrà káàkiri yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sẹ́kọ̀ọ́ lára ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fẹ́ sàrin fi síyàn tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ sàrin fi sàgbàlagbà wọ́n fẹ́ sàì lójú ti tẹ́lẹ̀ so wọ́n wá rí àkídà kan tí yóò sọ nǹkan yẹn dẹ̀sìn mọ́ wọn lọ́wọ́ so bọ́n ṣe sọ di ẹ̀sìn mọ́ wọn lọ́wọ́ nìyẹn so kọ́lọ̀ wa kó sànà wa inṣàlọ́ ta'ala so a fi eléyìí báyìí

níbi kan lè kankan lè jàbátá wọn pé bàtú kọ́lé tán iṣẹ́ wíńdò lè rẹ̀ kò gbé fún yín lódìjà bàtá aláṣẹ ẹ̀kọ́ lè jàbátá wọ́n ní àà ìdí kí wọ́n kó òun àlejò akóredé 7,000 náà mọ́ lóṣù ó ní 7,000 akóredé fẹ́mi lóṣù wọ́n láwọn ní fún mi mọ́ olóyè pé kóngbà náà seven thousand alákòó mi lówó kílá yé ní ṣòwò bóyá kẹ́yìn ló kílá now ah, alhamdulillah wọ́n nìkan tó yẹ kí wàhálà mi pọ̀ lórí ọ̀rọ̀ jàbàtà tí gbogbo ti fi lágbára báyìí kódà ọfẹ́ máa sọjọ́ tí n tí n rìsíìfù kọ́ọ̀lù báyìí pé àà ah, ah. ó ti wá jẹ́ sí pé jàbàtà nìkan lẹ́yìn wa èyí ti ẹ tako sí fíìmù ní ọ̀rẹ́ eh, ibẹ̀ lójókòó sí kódà sí tako sí fíìmù lánàá ní <laughs> àìdé ní tako Eh, gbogbo àwọn bídíà yẹn láwọn gbógun ti kò yẹ báyìí nìsìn so a sì máa takò wọ́n lọ ni wọ́n ní nǹkan tọ́fà sí jàbàtà tí wọ́n láti pẹ̀lú ìjàbàtà ni pé wọ́n ní tó pé jàbàtà ìgbà tó ṣe wíńdò lè rẹ̀ kò gbé fún mi so yẹ báyìí nìsìn so bí làákàyè tí wọ́n ṣe mọ́nu ni ẹmà ẹni bí làákàyè bá ṣe máa ní sọ̀rọ̀ alhamdulillah pé àbọ̀ àìṣà wà ń jókòó bí báyìí jàbàtà fún rẹ̀ lọ́sọ́dà ọ̀rọ̀ tẹ́wọ́n sọ yọ́ sọ sí kẹsẹ̀tì ni ó ní nǹkan tí ń dùn mí ní pé ó torí pé òun gbé wíńdò léhun fún mi ẹ̀tí ọ̀dá sáfà yìí bí mi pẹ̀lú ẹ ṣe wá súnmọ́ ra wa tó yìí tó o bá ti ẹ̀wà gbé wíńdò lé rẹ fún mi èmi wá jẹ́ nílà káyè tó o bá gbé yìí fún ń ni èmi àti ọjọ́ ládéhùn pé yóò gbé wíńdò lé ṣáà àwọn ni ó ládé ń pọ́ wọn gbò wíńdò lé wọn fún àbí ẹ̀yin kẹlẹ̀ wọn wíńdò lé rẹ̀ àwọn ni wọ́n wọn wíńdò lé rẹ̀ èmi àti ọjọ́ ládé òní láyé pé ń bá ṣiṣẹ́ àbí alhamdulillah ṣe ti rí báyìí nìsìn wallahi wọ́n wà ń jókòó wọ́n wà ń jókòó lẹ́mí báyìí so táwà sọ pé bọ́yá àbí nítorí pé iṣẹ́ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe ìyẹn ni ọ̀wá bọ́ sí mọ́ èmi àti ọjọ́ ìrìnrán kan pé màá bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí láyé ẹ̀ tí ọ̀nà táwà yìí sìn so tó bá wá jẹ́ pé yẹn ni tí látijọ́ tí wà wá tí wá gbé wíńdò rẹ fún mi ìwá jẹun mọ́ ìwá sọ ọ̀pọ̀lọpọ̀ wíńdò tí ìyìn sí ọ̀pọ̀lọpọ̀ wíńdò so lẹ́bì mọ̀ pé kéèsè òun nìkan ẹ̀rí àwọn ẹ̀sì sáré tètè mú wá pé ìgbà tí wọ́n kú òun bẹ̀ bàtà wọn kú òun bẹ̀ ńgbà yẹn nǹkan tán sọ ni pé àà ah, ah, ọmọ bá wà yẹn tó ní 7000 tí akóredé lòun ò ní fún mọ́ni kódà kéèsè òun nìkan wọ́n ní torí pé akóredé sọ pé òun yọ ikú ní mọ́mọ́ mọ́sálásí

wọ́n bá pe àbúmọ̀ àbúmọ̀ lè àbú ní wàláì pé lẹ́yìn ilé tó bá jábọ́ nígbà táwọn bá ń ya ọrùngbà wọn nígbà táwọn bá ń ya lẹ́yìn ilé tó bá já nìkan nínú ọgbà wọn tó kúrò nínú ọgbà pé wàláhì láàfin ó ní àbú Abdullahi Adéwọlé ó ní kátàbù Abdullahi Adéwọlé ti kúrò ní pé wọ́n Saudi báwọn fẹ́ Saudi òun wá sọ mọ́ pé àwọn Saudi òun kankan Abu Adéwọlé bá nítò bá tẹ́ bá sí lè Saudi òun ò ṣe mọ́nà <laughs> wàláì the same thing náà ló tún sọ nípa Abu mo ní lọ́wọ́ ni ṣe bá nìsìn the same thing náà tó sọ pa Abu Yasiri náà pẹ̀lú Abu Yasiri náà sọ pé kíkà wọn sọ náà Saudi so ìgbà táwọn wá sọ pé àwọn báwọn Abu Yasiri sọ náà Saudi lọ́bá sọ pé tó nítorí ẹ̀hún àwọn ti dóní bídí ànù Abu Yasiri náà fi ń gbógun ti kò bá ní sẹ́nì kankan tí ó kú ń bẹ̀ láyé tí ò ní parọ́ ma ọ parọ́ ma fásàrùmínà ọ pàtítà fásàrùmínà ṣe bá ní sí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahi lazim ọkùnrin òkúrọ pátápátá gbáà ni pẹ̀lú ọgọ́lọ́ọ̀bá fún nǹkan tẹ́ wá wí ìwà sa gbogbo ọ̀rọ̀ jàbátájọ tí gbogbo tẹ́ẹ̀mà gbọ́lẹ̀ ẹ̀kọ̀ kápẹ̀ tẹ́ẹ̀nà máa ń pè àà àgbákòrò lè o lè parọ́fà nẹ́bí honestly speaking o lè parọ́fà nẹ́bí ibi tí rọrọ ibi tí lọ́rùn dé tí ó bá nífẹ̀ so wọ́n kankan kó gbogbo ilé ń sọ ẹ ọwọ́ ń bà ọ náà ni ẹ̀rí là mú ẹ̀rí ni ala mẹ́rin wá pé kíní ẹ̀rí rẹ̀ wọ́n sọ pé ọ̀rọ̀ pé olóhun bá wọn se windo kò bá wọn ṣe wíńdò ìnọ̀rọ̀ pé kíní à ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ máa ní ó fèsì ọdá pàgbogbo yìí ti fèsì èsì ní ọ̀fọ̀ kò rí sí fọ̀ rí àní ọbọ́ta ò rí bí bọ́ta bí ẹjẹ́ wá bọ́ta náà tó bá jẹ́ pọ̀rọ̀ ọ̀rọ̀ náà ma sọ̀rọ̀ lásán tí ò ní ní ẹ̀rí kankan tí ò dẹ̀ ní ní so ló fi mọ̀ pé léyìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ window ọ̀rọ̀ ẹ̀sìn ni bọ́ta wá yanjú ara rẹ̀ pọ̀ bá ti lè bọ́ta fèsì ẹ̀ kò lè fèsì láti jọ́ kò lè fèsì oríṣìíṣẹ́ aláàbákan tó ń pàdé ẹ̀ ní sùúrù lérè àmá yẹn ni tó tún pàdé ẹ̀ sùúrù lérè wọn sọ pé àfà eléyìí tí wọ́n fẹ́ kọjá bẹ́ẹ̀ o àbíkẹ́ ìbèsí orí àárọ̀ eléri burúkú lọ́mọ ìgbò yẹ kíníkà alẹ́ ìbèsí wá kíníkà tí ó jẹ ní wákàtí ọmọ wèrè lọ́mọ yà ìyẹn lọ́rọ̀ wèrè kọ́ <laughs> ọ̀rẹ́ rí eléyìí ẹbẹ̀sí ní o ẹbẹ̀sí so ẹbẹ̀sí ní kòríbá nìsìn so kọ́ lọ́bà wa orísìírísìí bí ó so kò dẹ̀ sí ìyẹn kan ni ó ti ó ti tátán ó fẹ́ máa jolórí nínú aburú lọ so náà bó fọ́nà ma wọ́n láwọn àdàm àwọn béèrè pọ̀ nínú ẹ̀ bóyá ká dáhùn ẹyọ kan tó wájú ní ọ̀dà ìṣà wọ́n ní ẹ máa ń pè náà wọ́n ní ṣé ìfẹ́ inú ló sọ jàbàtà àti Habib Adam sọ́sọ́ wọ́n di olódo ni àbí wọn ò mọ́kéwú láti lẹ̀ náà wọ́n ní ṣé ìfẹ́ inú òun náà lọ sọ jabata àti habib bin adam al-alori ló sọ wọ́n dolódo ni àbí wọn makéwú látilẹ̀ wọn makéwú látilẹ̀ ni mo fọ́lọ́n bá búra wallahi alazim kìí sọ̀rọ̀ ẹ̀gàn kìí sọ̀rọ̀ kìí wallahi wọn makéwú látilẹ̀ ni nítorí pé sẹ́rí èyàn tó bá makéwú tí fẹ́nu ìfẹ́ ẹnú ní kan dà láàmú ẹ̀tí ọ̀dá sábà ìsìn wà láì ìbà tí bá ń sọ̀rọ̀ ọmọ ẹ̀mọ̀ pẹ́ ní ilé kágbàkó báyàn yá ilé ìbáyìí ìmọ̀ ń bẹ lára rẹ̀ tààrà ìmọ̀ jòkó sára rẹ̀ kódà ó so torí pé ọ̀nà tí ó máa gba present ọ̀rọ̀ yẹn ọ̀nà tó ni but ìfẹ́ ẹnú níkan sí kíni ìfi ń sọ sẹ́rí àwọn eléyìí àwọn jàbátá yìí àwọn eléyìí ò ti ẹ̀ mọ́ kéwú rárá wàláhì láàrín wọn mọ́ kí rárá wọ́n pú ọ̀gá tí àwọn ọ̀dásán yàtọ̀ fún pé fẹ́ẹ̀nú ń bẹ fún wọn wọn tó rí ìmà wọn tó rí ìmà polongo fẹ́ẹ̀nú náà eléyìn okùn nǹkan tọ́lọ̀ fi ní kójú ti wá tètè là a tètè discover ìmọ̀kan jàbàtà púpọ̀ débi pé ń gbàtà wà ń bẹ̀ èmi ẹfẹ́ kí àwọn tó kéwú kan wá àtẹ́ndì wàláhì láti káwà àtẹ́ndì àwọn lectures àfájàbàtà because mo mọ̀ wípé ó wà ridiculous ó mọ̀ wáwó yẹn pé sẹ́ni tẹ́lẹ̀ntẹ̀lẹ̀ náà rí because àfájàbàtà ò ní rí kéwúkà bí ń ka kéwú gan ẹ̀wọ̀n náà tọ́bá ti wá ní òun ti ẹ̀ ń sọ ma jẹ gílọ ní àní mo ní lecture rẹ̀ kan báyìí wàlá alkọwárì lecture ẹ̀ lárúbá ló fi sọ látò kèdélẹ̀ wàláì ma yí ná ń kọ́ Yorùbá nígbà wàláì àwọn lárúbábá tí ò múnádókò ìsọkúsọ ìsà ń jẹ gílọ fún aláti bẹ̀rẹ̀

bẹ́ẹ̀ ṣe ń sọ lárúbáwá yìí kò tí ẹ̀ bá mú rárá ẹ̀sà ń jẹ gini mo kọ́ ní lárúbáwá sí bẹ́ẹ̀ ni o mo ní bákan náà kùránì yìí náà kò sí kíní ẹwẹ́ ni àkọ́kọ́ ma kọ yínú lé kété pé dandan ní kẹ́ kọ́ntà kọ́ ma kọ yínú pálọ̀ tí mo fi lẹ́tà yẹn rán Abu Abdul Ghaffar ni àwọn tí wọ́n bá pẹ́ nínú jàbàtà tí àfá ìfi wọlé sínú jàbàtà wọn mọ̀ àwọn tó bá jẹ́ ìdẹ̀kú irú àwọn àfá àwọn olè mọ̀ wọ́n tí wọ́n tọ́ra wọn ti kú òbí fọ́ káwọn ilé tó wọlé ṣùgbẹ̀ẹ́dẹ́ tó bá pẹ́ dáadáa tó yẹ́ pé ibi ìrìdá àsìkò kan lájọ kú yóò ma àbúrò àbdìl gọfàrù tí mo sọ yìí àwọn ẹni mo fi lẹ́tà yẹn rán pé ẹ bá ń fún ọkùnrin yìí lẹ́tà yẹn sì tẹ́ lọ́wọ́ kódà àrẹjọ́ mẹ́ta lèmi àti èfilé wojú ara wa tó lójú ń ti bójú tí ń ti òun lójú ń ti èmi náà sẹ́wọ̀n <laughs> pé ẹmà èmi ni of ẹ ti understand so jàbàtọ̀ òwúlẹ̀ mọ́ kéwú ni wàláhì àfihàn ló jẹ́ nígbà táwà lọ́dọ̀ rẹ̀ tí bá ti sọ wípé àà ah, mọ́ mẹ́kéwú gẹ́ o kódà ń torí ẹ̀ ni ah, Sheikh Adam fún mi ní al-awwal àwọn náà sọ mi ní awwal torí pé cross mọ́ gbà ẹ ma gajima cross mind mi each time tápà jàbàtà bá sọ ní tí mọ́ wá sí mind mi pé ha ah, àmá wọn ọ̀dẹ̀ lẹ́jọ jẹ́ classmate wàláì tẹ́lẹ̀ mọ́ fọ́nà bàbúrà mọ́ sábà máa ń tẹnu mọ́ kìíní pé ní tí ma ń cross mind mi yẹ pé ah, àmá àwọn tẹ́jọ tẹ́jọ jẹ́ classmate àwọn ọ̀dẹ̀ ni wọ́n kọ̀ sẹ́ because èmi mọ̀ pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yìí èmi àti yíò gbọ́rọ̀ jẹ́ classmate kẹgbà first last lẹ́wà honestly speaking bí n ṣe mọ̀ nǹkan kan tó yìí èmi àti jàbà tó lè jẹ́ classmate kọgbà first bóòlù ó ṣe gbà bóòlù ó ṣe gbà sí kátàkátà tí ń wí náà mọ́ manáwù àti zọ́rùfù gan wà láì kí àwọn olóhun manáwù àti zọ́rùfù tẹ́gbọ́n mo ti plẹ̀lẹ̀ fún wọn ilẹ̀ ìtò manáwù gan ibi títí lóhun ti manáwù náà tí ìsúnjẹ gínáwù bẹ̀rẹ̀ wà o bí ẹja wọ́n tó wẹ̀ tẹ́tì tó mú mi yóò ẹyọ o ti pàbú <laughs> pé ọfẹ́ sọ dánìyẹn so kọ́lọ̀ kó sàánú so kìí ṣe kankan jú pé àfá ìjàbàtà wàláì ó púọ̀ láti ilẹ̀ kò mọ anything so kìí sọ̀rọ̀ kìíní ọ̀rọ̀ tó yára túyàn láti rí ọ̀rọ̀ ma ní sẹ́gbẹ́sẹ̀ bá ti ń sọ̀rọ̀ ma ẹ́ ti mọ bẹ́yìn ṣe ma nínú ma ìmọ̀ yára ma ń túyàn láti rí ga nítorí ẹ̀ akọ́sẹ̀ dáadáa sí bí báyìí láwọn mistake ẹni tí ó ma ní ẹ̀wọ̀n understand wọ́n mọ̀ tún sí kíyàn fọ́bẹ́ tí àwọn ọ̀nà sáàmà ìsìn kí alánàbí wọnú gẹ̀rẹ̀ láìsà láǹgbà láìsà lè jẹnu àrẹ́bí wọnú ògiri ẹ̀hùn àwọn àtòbìnrin wá wọnú ògiri ẹ̀dàkùn ògiri ti wá gbáyè tó báyẹn tí ó bá nìsìn so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so ìkọ́nà wa kó sànà wa so gbogbo àwọn eléyìí báyìí wọn mọ ibi tẹ́sìn darí kan wọn mọ mọ ní kódà lórọ̀ ló kéré ju wọn mọ ká mọ́sọ̀ ìmọ̀ ṣẹ̀ríà so kọ́nà wa kó sànà wa àmáwùjọ tá a wáyí àwùjọ tí ò sẹ́ni tí èèyàn láti pé ẹn tó bá fẹ́ sọ̀rọ̀ ẹjá wọ́n sùn wọn rẹ̀ kó tó bọ́ta ní ṣẹ̀gbọ́n kálukú náà ló lè kó wá sí bọ́ta dé sí ma sọ fúsọ rẹ̀ in tó fà ní ẹta àfi kàdẹ́wò orú àwọn èèyàn báyìí tẹ́lá wọn ṣe dáwà ẹnìkan wá lé ní ẹ̀yà kọ̀mọ̀ kí ó lọ sí pé ọwá hmm. wallahi náà fi ìmẹ́ ṣe pé ó lọ sí lágbájá ó lọ sí kìnnìkan ebi tó bá ń sọ lẹ́nu ibá ti mọ́ tọ́ wọn ẹbá ti ma àìmẹ́ èèyàn tó lọ sí university tí ó lè ṣèbó abẹ́ ẹ̀yìn èrí ni tó lọ sí university tí ó lè ṣèbó àìmẹ́ tíṣà tí ó lè kọ́kọ́ ara rẹ̀ wàláì tíṣà tí ó lè kọ́kọ́ ara rẹ̀ ẹ̀ẹ́ tí rírí àti ni wọ́n tú lásìkò bọ́lá jìnà so kọ́nà wa kó sànà wa so eléyìn ò túmọ̀ sí nkankan so kámọ́fìyàn kámọ́fìyàn kámọ́fìyàn kámọ́fìyàn tú wa lójú jẹ so kọ́nà wa kó wà pẹ̀lú wa subhanaka alhamdik ṣẹlẹ̀ láìláìlá ń tẹ́sàfíkà tó rí àwọn ọmọ alẹ́ nìkan tẹ̀ sí inú àwẹ̀ tó tí wọ́n ti nílò àwọn ìgbà yìí.